nípa èyí ni a sì mọ̀ pé àwa mọ̀ ọ́n bí àwa bá ń pa òfin rẹ̀ mọ́ ẹni tí ó bá wí pé èmi mọ̀ ọ́n tí kò sì pa òfin rẹ̀ mọ́ èké ni òtítọ́ kò sì sí nínú rẹ̀ ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ń pa òfin rẹ̀ mọ́ lára rẹ̀ ni a gbé mú ìfẹ́ Ọlọ́run pé ní tòótọ́ nípa èyí ni àwa mọ̀ pé àwa ń bẹ nínú rẹ̀ ẹni tí ó bá wí pé òun gbé inú rẹ̀ òun náà pẹ̀lú sì yẹ láti máa rìn gẹ́gẹ́ bí òun ti rìn. ẹ̀yin olùfẹ́ kì í ṣe òfin tuntun ni mò ń kọ̀wé rẹ̀ sí yín ṣùgbọ́n òfin àtijọ́ tí ẹ̀yin ti ní ní àtètèkọ́ṣe òfin àtijọ́ ni ọ̀rọ̀ náà tí ẹ̀yin ti gbọ́ ẹ̀wẹ̀ òfin titun ni mo ń kọ̀wé rẹ̀ sí yín èyí tí í ṣe òtítọ́ nínú rẹ̀ àti nínú yín nítorí òkùnkùn kọjá lọ ìmọ́lẹ̀ òtítọ́ sì ti ń tàn ẹni tí ó bá wí pé òun bẹ nínú ìmọ́lẹ̀ tí ó sì kórìíra arákùnrin rẹ̀ ó ń bẹ nínú òkùnkùn títí fi di ìsinsìnyí ẹni tí ó bá fẹ́ràn arákùnrin rẹ̀ ó ń gbé inú ìmọ́lẹ̀ kò sì sí ohun ìkọ̀sẹ̀ nínú rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá kórìíra arákùnrin rẹ̀ ó ń gbé inú òkùnkùn ó sì ń rìn nínú òkùnkùn kò sì mọ ibi tí òun ń rè nítorí tí òkùnkùn ti fọ́ ọ ní ojú èmi ń kọ̀wé sí yín ẹ̀yin ọmọ mi nítorí tí adarí ẹ̀ṣẹ̀ yín jì yín nítorí orúkọ rẹ̀ èmi ń kọ̀wé sí yín ẹ̀yin bàbá nítorí tí ẹ̀yin ti mọ ẹni tí ó wà ní àtìtìkọ́ṣe èmi ń kọ̀wé sí yín ẹ̀yin ọ̀dọ́mọkùnrin nítorí tí ẹ̀yin ti ṣẹ́gun ẹni búburú nì èmi ń kọ̀wé sí yín ẹ̀yin ọmọ mi nítorí ẹ̀yin ti mọ bàbá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 nítorí ohun gbogbo tí ń bẹ ní ayé ìfẹ́kùfẹ́ ara àti ìfẹ́kùfẹ́ ojú àti ìríra ayé kì ṣe ti baba bí kò ṣe ti ayé ayé sì ń kọjá lọ àti ìfẹ́kùfẹ́ rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá ń ṣe ìfẹ́ Ọlọ́run ni yóò dúró láéláé ẹ̀yin ọmọ mi ìgbà ìkẹyìn ni èyí bí ẹ̀yin sì ti gbọ́ pé aṣòdì sí Kristi ń bọ̀ wá àní nísinsìnyí aṣòdì sí Kristi púpọ̀ ní bẹ nípa èyí tí àwa fi mọ̀ pé ìgbà ìkẹyìn ni èyí wọ́n ti ọ̀dọ̀ wa jáde ṣùgbọ́n wọn kì í ṣe ara wa nítorí wọn ìbá ṣe ara wa wọn ìbá bá wa dúró ṣùgbọ́n wọ́n jáde kí a lè fi wọ́n hàn pé gbogbo wọn kì í ṣe ara wa ṣùgbọ́n ẹ̀yin ní ìfòróróyàn láti ọ̀dọ̀ ẹni mímọ́ nìwá ẹ̀yin sì mọ ohun gbogbo èmi kò kọ̀wé sí yín nítorí pé ẹ̀yin kò mọ òtítọ́ ṣùgbọ́n nítorí tí ẹ̀yin mọ̀ ọ́n àti pé kò sí èké nínú òtítọ́ ta ni èké bí kò ṣe ẹni tí ó bá sẹ́ pé Jésù kì í ṣe Kristi eléyìí ni aṣùdì sí Kristi ẹni tí ó bá sẹ́ baba àti ọmọ ẹnikẹ́ni tí ó bá sẹ́ ọmọ òun náà ni kò gba baba ṣùgbọ́n ẹni tí ó bá jẹ́wọ́ ọmọ ó gba baba pẹ̀lú ṣùgbọ́n ẹ̀yin kí èyí nì kí ó máa gbé inú yín tí ẹ̀yin ti gbọ́ ní àtìtìkọ́ṣe bí èyí tí ẹ̀yin ti gbọ́ ní àtìtìkọ́ṣe bá ń gbé inú yín ẹ̀yin ó sì dúró pẹ̀lú nínú ọmọ àti nínú bàbá èyí sì ni ìlérí náà tí ó ti ṣe fún wa àní ìyè nípẹ̀kun nǹkan wọ̀nyí ni mo kọ̀wé sí yín ní ti àwọn tí ń tàn yín jẹ ṣùgbọ́n ìfòróróyàn tí ẹ̀yin ti gbà lọ́wọ́ rẹ̀ ó ń gbé inú yín ẹ̀yin kò sì ní pé ẹnìkan ń kọ́ yín ṣùgbọ́n ìfòròyàn náà ń kọ́ ní ohun gbogbo tí ó jẹ́ òtítọ́ tí kìí sì ṣe èké àní gẹ́gẹ́ bí ó sì ti kọ́ yín ẹ máa gbé inú rẹ̀ àti nísinsìnyí ẹ̀yin ọmọ mi ẹ máa gbé inú rẹ̀ pé nígbà tí òun bá farahàn a lè ní ìgboyà níwájú rẹ̀ kí ojú má sì tì wá níwájú rẹ̀ ní ìgbà wíwá rẹ̀. bí ẹ̀yin bá mọ̀ pé olódodo ni òun ẹ mọ̀ pé a bí olúkúlùkù ẹni tí ń ṣe òdodo nípa rẹ̀